gbẹ́kẹ̀ rẹ lé ọlọ́run àwọn tí ó bá gbẹ́kẹ̀ lé olúwa ojú kì yóò tì wọ́n ní abẹ́ àkóso tí wọ́n lè wà wọ́n ní ọ̀la tí ó dáa jù wọ́n ó sì ní ìgboyà láti ṣe ìfẹ́ ọlọ́run orin dáfídì ṣàlàyé èyí dáradára nígbà tí ó wí pé gbẹ́kẹ̀lé olúwa kí o sì máa ṣe rere máa gbé ilẹ̀ náà kí o sì máa hùwà òtítọ́ ṣe inú dídùn sí olúwa pẹ̀lú òun ó sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ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 àwọn tí kò gbẹ́kẹ̀lé ọlọ́run yóò di oúnjẹ fún èṣù ọ̀tá lè sọ ìgbé ayé wọn di pápá ìṣeré níbi tí wọn yóò máa ṣe iṣẹ́ búburú wọn nítorí náà a rọ gbogbo ènìyàn láti jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kí wọ́n sì gbẹ́kẹ̀lé kí wọ́n lè bọ́ nínú ìgbèkùn èṣù kí wọ́n sì lè ṣe rere àdúrà ọlọ́run olùfẹ́ mo lóye pé ẹnikẹ́ni tí ó bá gbẹ́kẹ̀lé ọ yóò ní okun agbára yóò ní àṣeyọrí nítorí èyí mo yàn láti gbẹ́kẹ̀lé ọ mo gbà ọ́ gbọ́ àti ọmọ rẹ Jésù Kristi mo ń lo àǹfààní láti béèrè orí ọ̀fẹ́ láti gbẹ́kẹ̀lé ọ sí mo fẹ́ fi òtítọ́ sìn ọ́ mo sì fẹ́ mú inú rẹ dùn nínú gbogbo ìṣesí mi jọ̀wọ́ ràn mí lọ́wọ́ kí o sì fún mi ní orí ọ̀fẹ́ rẹ ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín